بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí سوري káàbọ̀ sórí تي في. mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí Allah kókó wa yọ lọ́pọ̀ ọgbà ìyọnu ìyọnu ìpalára ìfòòró ìdààmú tí ń gbá ẹ̀dá èyí tó pọ̀ jù ń bẹ ó ní í ṣe pẹ̀lú ọkọ àti aya la fi sọ pé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni kí Allah kó máa kó wa yọ. alẹ́ òní ni alẹ́ júmọ́à alẹ́ júmọ́à déètì òní ni ogúnjọ́ oṣù kejìlá ọdún fourteen forty two episode forty ni ẹ́písòdù ti alẹ́ tòní fún ìwọ tí o ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa o ti jẹ gbèsè thirty nine episode sẹ́yìn gbìyànjú kó gbọ́ o kò sí ẹ́písòdù kan tó ṣe é dá kò sí ẹ́písòdù kan tó ṣe é fojú fò wàyí ní alẹ́ tòní ìbéèrè tí a fẹ́ dáhùn ó ti wà nílẹ̀ mo wá fẹ́ pe àwa tá à ń sẹ́ndì ìbéèrè ránṣẹ́ ṣàkíyèsí kan tó bá ti jẹ́ voice note ẹ gbé ohùn sókè dáadáa ìjọ ti yé ẹ gbé ohùn yín sókè dáadáa nínú rẹ̀ nígbà tí ẹ bá sọ pé ẹ send the voice note tí mo lo earpiece fún tí ìtùgbọ́n ti tún intẹ́ ń sọ kí ló tún kù tí màá lò ọlọ́run sì pé kétí máa dùn mí ẹ gbóhùn sókè náà bàtà ìdẹ́gbẹ́ bọ́yá ń yọ ọ̀rọ̀ sọ ni láti ẹ̀ sọ pé nítorí ọ̀fẹ́ béèrè ọ̀fẹ́ kétí mi ò gbọ́ ó sì tilẹ̀kùn mọ́rí ó ti yé ẹ máa gbóhùn sókè o so oníbèrè àkọ́kọ́ yìí kò gbóhùn sókè mo tẹ́tí bẹ́lẹ̀ jẹ́ dáadáa kí n tó gbọ́ nǹkan tí ń wí kókó ohun tí ń sọ ni pé òun àti sísà kan àwọn jọ lọ́rọ̀ fáwọn fẹ́ fẹ́ ra àwọn. ó sì ti gbà pé ṣùgbọ́n ọ̀rọ̀ kan wá wáyé lórí ọ̀rọ̀ àbójú àbójú arákùnrin sọ fún un pé láti ọjọ́ tí ọba ti tẹ́mà ti fà ọ́ lé mi lọ́wọ́ ló ti máa lo ìbòjú o pẹ̀lú kìmọ́ọ̀rù rẹ̀ arábìnrin ní rárá nígbà tí ojú bíbò bá máa bẹ̀rẹ̀ òun ó jẹ́ kó di mímọ̀ òun ó jẹ́ kó di mímọ̀ fún ọkọ òun ni oníbèrè wa ń bèrè pé àwọn ọ̀jọ́ gbà fúnra àwọn lórí iṣu yìí ǹjẹ́ òun lè ti torí pé kò fara mọ́ nǹkan tó ń sọ yẹn kó ń sọ fún pé kó wẹ́lòmíì tí ó fẹ́ tàbí kó ń mánéjì ẹ̀ bẹ́ẹ̀ kó ń lò bẹ́ẹ̀ kó ga sí pé ńgbà tí ọba ṣetán láti bojú kó ra ìbòjú kó sì máa bo ojú rẹ̀ ó ní ká la òun lọ́yẹ̀. ẹni tó bá ti ń gbọ́ ọ̀rọ̀ ìfẹ́ tó ti síwájú yóò ti gbóòórùn irú ọ̀rọ̀ tó jẹ mọ́ báyìí ok but structure tí eléyìí gbà wá àwòrán tí eléyìí gbà wá ó tún nídìí ká tún ká tún tún sọ kí la fẹ́ tún sọ ń bẹ̀ kí aláwò kó tọ́ wa sọ́nà lórí ẹ̀ ohun tá a fẹ́ sọ lórí ẹ̀ ni pé obìnrin obìnrin mùsùlùmí tí ó ń pèrè ẹ̀ ní mùsùlùmá onígbàgbọ́ òdodo ó gbọ́dọ̀ mọ̀ wípé òun ò láǹfààní àti jáde síta láì wọ khimar khimar yìí ó ní oríṣiríṣi ọkọ̀ tí wọ́n ń pè wọ́n ń pè ní jẹ́lẹ̀bá wọ́n ń pè ní àbáyá ok ó tún lórúkọ míì o gbogbo ẹ̀ túmọ̀ sí aṣọ gbàgẹ̀rẹ̀ tí ó bo orí obìnrin dé gìgísẹ̀ rẹ̀ tí ò sì ní fi ibì kankan sílẹ̀ lára rẹ̀ fún aráàta láti rí àyàfi ojú ẹ̀ àti ọwọ́ rẹ̀ ọwọ́ yẹn ni palm kafu alikafu ìtẹ́ǹrí di ọ̀rùn ọwọ́ ọ̀tún àti tòsì gbogbo àwọn àfáàyè pátá tí mo bá sọ pé gbogbo àwọn àfáàyè ẹ sì mọ̀ wọ́n kì í ṣe àfáà ìlú Ìbàdàn ni mò ń rí fà sí kì í ṣe àfáà ìlú Ìlọrin kì í ṣe àfáà ìlú Èkó àwọn mọ̀sáìbù lè àríbá tó ga sí pé gbéyàn jẹ́ àfáà Ìbàdàn yọ kàtíra wọn bó jẹ́ àfáà Ìlọrin yọ kàtíra wọn orílẹ̀-èdè kò rí o wà ọ kàtíra wọn láti fi gbọ́ alukurani àti sunna nàbí yìí so gbogbo àwọn àfáàyè yìí àwọn ni abu hanifa imam maliki imam shafi'i àti imam ahmad ibn hanbal kí aláwọ̀ bá ní kẹ́ wọn dáadáa gbogbo wọn pátá ni wọ́n fẹnu kò wípé obìnrin kan ò gbọ́dọ̀ bọ́ ta síta láì wọ aṣọ gbàgẹ̀rẹ̀ yẹn lé aṣọ tó bá wọ̀ kódà wọ́n ní obìnrin ò gbọ́dọ̀ kírun láì wọ aṣọ yẹn bẹ́ẹ̀ tó bá kírun láì wọ aṣọ gbàgẹ̀rẹ̀ yẹn lé aṣọ tó wọ̀ wọ́n ní onírun torí pé ìhòòhò ló wà ó lérò pé òun wọṣọ ni kò sí aṣọ náà tí ó lè ṣiṣẹ́ khimar nínú aṣọ obìnrin kò sí èyí tó bá ṣiṣẹ́ rẹ̀ òun náà yà máa jẹ́ kìmọ́rù ni ẹ̀rí gbogbo kaba tẹ̀wọ́ ọ̀hún gbogbo ìró kankan bùbá yẹn gbogbo àwọn stáì yẹn ọ̀ bọ́ ọ bá wọ̀ tó o fi kírun sórí òun ṣe tíátà ni kò tí ì sí you are just performing theatre ó tí ì sí sórí gbogbo ayé tẹ̀ ń kírun pẹ̀lú rò ìró bùbá àwọn skẹ́ẹ̀tì wàláyì ẹ̀ ẹ̀ tí ì kírun ẹ̀ ń ṣeré ni o gbọ́dọ̀ wọ khimaru full khimaru o gbọ́dọ̀ wọ lérí aṣọ rẹ full tó jẹ́ kí n pè ní full khimaru ordinarily a ní ìdí ká ká fún ní modifier pé full no a ní ìdí ẹ but ayé ti tì wá lọ bí ká fún ní modifier torí pé irú kéèpù kéèpù yẹn tí àwọn sísá wọ̀nyẹn ń gbé lónìí tí ó kọjá ọrùn tí ó kọjá èjìká àwọn náà ń pè ní kìmọ̀rù wọ́n ń pè ní khimar ok wọ́n pè ní khimar so ọ̀rọ̀ khimar ò ti di pé káyà fi fúùl kún kó lè yé kó lè yé wa tẹ́lẹ̀ lè máa sọ pé à ìlú wọn náà ní khimar tó sì dá sí gbogbo khimar rẹ kò kọjá ọrùn rẹ kò kọjá ìdodo rẹ kò kọjá ìbàdí rẹ khimar tá à ń sọ nípa rẹ̀ yìí fúùl láti rẹ dé gìgísẹ̀ rẹ ni. tọ́ ọba ti wọ̀ ọ́ kódà kó o kírun nínú ihò olẹ̀ ọlọ́run ò ní gbà ọ gbọ́dọ̀ wọ̀ lórí aṣọ aṣọ ordinary tẹ̀ máa ń wọ̀ yẹn ọ gbọ́dọ̀ wọlé ni gbogbo àwọn àfáà ní apanupọ̀ o kò sẹ́nìkan nínú wọn tó ní kò rí bẹ́ẹ̀. ibi tí ìyapẹ́ inú wà láàrin wọn ni pé ojú obìnrin àti ọwọ́ rẹ̀ tó bá fẹ́ jáde wọ́n jọ panupọ̀ pé ojú yẹn àtọwọ́ yẹn lórí irun kò ní bò ó wọn ò fẹ́ kóbìnrin ó bojú lórí irun o àìbojú lórí irun ok ṣùgbọ́n ó fẹ́ jáde síta tí oríṣiríṣi ọkùnrin ó rí ojú yẹn àtọwọ́ rẹ̀ yẹn ṣé kó bò àbí kó má bò wọ́n pín sí méjì lórí àwọn kan sọ pé ọ̀ràn yẹn ni kó bò gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọ̀ràn yẹn pé kó wọ ni wọ́n ní ó tún jẹ́ ọ̀ràn yẹn fún kó tún bojú yẹn àtọwọ́ rẹ̀ wọ́n pé obìnrin ó dà ẹ wo èpo ẹ wo fẹ́lẹ́fẹ́lẹ́ inú rẹ̀ ẹ tún wo funfun inú rẹ̀ ká tó wá lọ kan yolk bọ́lọ̀ ń ṣe bọ́lọ̀ ń ṣe preserve obìnrin nìyẹn bọ́lọ̀ ń ṣe preserve wọn nù ṣùgbọ́n tó o bá wá sọ̀rọ̀ rẹ di tọ́mtọ́mù tọ́mtọ́mù àbí súwìtì tí wọ́n bó ọ̀rá ara rẹ̀ tí wọ́n bó o ọ̀rì ọ̀rì bí èrè ó ṣe bù ọ́ ó lọ ọ̀fẹ́ tó bẹ́ẹ̀ ìrà ó bù ọ́ ìrà wẹ́rẹ́ ìrà ńlá yóò bù ọ́ wọ́gán sọ pé ọ̀fẹ́ tó bẹ́ẹ̀ torí pé tọ́mùtọ́mù rẹ wọ́n ti wọ́n ti ṣí lálẹ́ ọ̀nà ara rẹ̀ wọ́n ti ṣí kúrò ńbẹ̀ so o ti di tọ́mùtọ́mù so ó kàn di tọ́wò tọ́wò ó ti bá ó di tọ́wò tọ́wò tọ́wò aláwọ̀ <laughs> sànù wa ojú àtọwọ́ ibẹ̀ làwọn àfáà ti pín sí méjì àwọn kan sọ pé dandan ni wọ́n gbọ́dọ̀ bójú tó bá ti fẹ́ jáde àwọn kan ní súnà ni tó bá bò yọ gbàládá tí ó bá bò kò ní jìyà àwọn kan ní ó gbọ́dọ̀ bò ni tí ó bá bò yóò jẹ̀yà ọ̀wọ́ bíi tẹ́sí pé méjì nìyẹn a gbọ́dọ̀ gẹ̀ẹ́sì àníyẹn dáadáa o wọ́n panupọ̀ lórí pé wọ fúlùkì mọ̀ wọ́n ya pẹnu lórí pé bojú má bojú bowọ́ má bowọ́ àwọn kan pè ní dandan àwọn kan pè ní sunna now ẹ jẹ́ wá wo ibi tí ọkùnrin àtobìnrin bílọ̀ǹgì sí ọkùnrin bílọ̀ǹgì sí di pé dandan ni kí ìyẹn ó bojú ẹni tó fẹ́ jẹ́yàwó tó fẹ́ díyàwó òun sọ pé kò í dandan àfi ọjọ́ tó ń bá tó ṣe tán ìbéèrè ni pé tí ọkọ ẹni tó fẹ́ jẹ́ ọkọ àti ẹni tó fẹ́ jẹ́ aya táwọn méjèèjì bá jọ ní differences títa ló yẹ kó múlẹ̀ akọ́kọ́ bẹ̀rẹ̀ wa lè bá torí pé a gbọ́dọ̀ ti bìsànà tí èso oògùn bí ṣe máa bẹ̀rẹ̀ nu o ó bẹ̀rẹ̀ sí ní kọ̀lí ọlọ́wọ́ nìyẹn o ó bẹ̀rẹ̀ nu ìwọ tó di ọkọ ó báyà àìdíà èyí tó bẹ́tà nínú option méjèèjì the better option ni pé ó pọn dandan kóbìnrin kó bojú kó bọwọ́ that is the better option ìwọ náà mọ̀ pé òun ló fúlù jù òun ló complete àwọn tó sọ pé kọ́ mọ̀ bójú pé kò pọ̀ dandan yẹn wọ́n náà mọ̀ pé yẹn náà kò kọ̀m̀plìtì wọ́n náà mọ̀ bẹ́ẹ̀ now ọkọ wa sọ pé òun fẹ́ kí arábìnrin yìí ó bẹ̀rẹ̀ sí ní bójú bẹ̀rẹ̀ láti ọjọ́ akídùn nìkan obìnrin wa sọ pé rárá ìgbà tó bá yá òun ó jẹ́ kí wọ́n mọ̀ ọ bẹ̀rẹ̀ sí ní máa làlẹ́ ọlọ́wọ́ nìyẹn o. lọ dibẹ̀ yẹn mú dáadáa bó bá wọlé náà tó bá tún sọ nǹkan kan fún pé eléyìí tí mo fẹ́ kó o ṣe rèé njẹ́ sọ fún ọ náà ni pé kò tí ì yá tàbóhùn ò tiẹ̀ sí rárá. bá a ṣe mọ̀ wípé ọkọ yìí ó lè darí obìnrin ara àpẹẹrẹ o. ìyẹn ẹlẹ́ẹ̀kejì ta tún gbọ́dọ̀ ṣàkíyèsí lórí ọ̀rọ̀ yìí òun ni wípé sọkùnrin ilé ti torí ẹ̀ sọ pé òun ò ṣe mọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni confam nìyẹn ó lè ti torí ẹ̀ sọ pé òun ò ṣe mọ́ nítorí wípé. ẹni tó wà lókè òkè wa nínú imani nínú ìsìláàmù òun ló yẹ kó fẹ́ tó wà nísàlẹ̀ wá sókè kì í ṣe ẹni tó wà nísàlẹ̀ ni ó tún wá jẹ́ ẹni tí ń bẹ lókè wá sísàlẹ̀ tá a bá sì fẹ́ bá fẹ́ fara sàlẹ̀ wá sókè tó bá òkè kí tí ó ṣe yóò fi lẹ̀. yóò fi ilẹ̀ ni. ó tó ń tí o lè ti torí ẹ̀ sọ pé ò ṣe mọ́ sí sáǹdì tiẹ̀ ní òbórí tiẹ̀ ni. tọ́ba ti wá gọ̀ fún báyìí ó parí nù o onígbà yá òun jẹ́ kó di mímọ̀ fún ọ ọgọ́ yá ntọ́ kọ̀kọ́ máa rán nù ẹ ṣe yanjú tí ọmọ dágúmẹ́ǹtì lẹ láàrin ara yín ibi táwọn kan tiẹ̀ ti ń bò ṣáájú kí wọ́n tó rí àáfàá tí ó fẹ́ wọn táwọn kan ti ń bò ìwọ̀n tó wá rẹ̀ tí ó fi ọtán wọ́n tún dájọ́ sí i ṣó o tún ní tó fẹ́ fojú mú ń ta ni ọ̀fẹ́ kí wọ́n wò dáadáa sí i ẹ sì jẹ́ sọ kíní kan fún yín lára àṣà dìdìrìn àṣà dìdìrìn tí ò mọ́gbọ́n lórí tí ò lọ́gbọ́n nínú òun ni kóbìnrin fẹ́ wọ dìlìbáàbù ní ọjọ́ ìgbéyàwó rẹ̀ kí wọ́n tún kọ́kọ́ gbé obìnrin yẹn bọ́ síta kí wọ́n display rẹ̀ báwọn kan ṣe máa ń ṣe tó ga sí pé lójú agbo gan ni wọ́n ti wá gbé bàbá wọ́n ti wá gbélé lórí bàbá ni bàbá ńlá nọ́nsẹ̀nsì ni. kí lè ń faṣọ ẹ̀há pè náà tó fi di pé yá àbọ̀ sójú agbo ẹsẹ̀ wa sọ pé sísá wa ẹ̀yìnwá dákọ̀ rẹ̀ ẹ̀wọ̀n lónìí a fẹ́ gbẹ́gẹ́lì bá bọ̀ wọ́ ta ni wọ́n pe wọ̀ báwọn lásìkò ànẹ́bì fúnra ara obìnrin ni ó wọ òun ló wọ ìró fún ara rẹ̀ abẹ ilẹ̀ ròǹrò òun ló wọ bùbá fún ara rẹ̀ abẹ́ ilẹ̀ wọ̀ lọ́rùn àmọ́ sòkú ni sókú ni síbòkú ni wọ́n ń wọ́sọ́ fún sì ṣe ọmọ ìpìtọ́ ọmọ ìkókó tí ò lè dáṣọ wọ̀ ó ṣe wá dogun pé tó fẹ́ lónìí ẹ wà mú bọ́ta ẹ wàá mú bàbà lọ́wọ́ ẹ wàá máa ní orí tá a gbé gẹ̀lì bàbà lé orí náà òtú rẹ̀ rùkẹ́rù mọ́ gẹ̀lì bàbà asọ̀rẹ́ ni ẹ bẹ́ẹ̀ ni asọ̀rẹ́ ni tòótọ́ ṣùgbọ́n mẹ́tọ̀dù tẹ́ ẹ gbà ṣé yìí mẹ́tọ̀dù burúkú ni ya fóònù tí wọ́n ya píkṣọ ara wọn. ẹni tẹ́ ẹ sọ pé ẹ ti gbàsọ gẹ̀rẹ́ bá bòbò lójú agbo náà wọ́n ti ya picture rẹ̀ náà fi ṣe profile picture kí lẹ̀ ń ṣe kí lẹ̀ ń mọ̀ ṣe báyìí gan sí ná ẹ́ ṣé bẹ́ẹ̀ sì ṣe ní káṣí nìyẹn ni sálẹ̀bì ní gbé gẹ̀lẹ́ báàbù lérí àwọn ìyàwó ẹ̀kọ́ kan tí ń pè wọ́n bọ́ta lọ́gọ́táyà ẹ̀há lọ́gọ́táyà ẹ̀há sọ̀kalẹ̀ ni ṣebó ń kálukú wọn ló lọ rángẹ́lì bábọ̀ rẹ̀ ti ń wọ̀ ọ́ wọ́n ṣe dogun pẹ́fẹ́rìtì kókó ni pé èèyàn lè tìtorí ẹ̀ sọ pé òun ò ṣe má lórí ọ̀rọ̀ jẹ̀lìbáàbù èèyàn lè tìtorí ẹ̀ sọ pé òun ò ṣe má fún obìnrin kódà a obìnrin tó fẹ́ lọ́kọ tó wá sọ fọ́kọ ẹ̀ wípé ààyè ní ọgbà mi lé wa ní òtí jẹ́ndẹ́lẹ́ ha o ọgọ́ta bá ti fẹ́ ṣe nìka báyìí ń gbójúdélé rẹ ni o tí ọkọ náà wá dòǹdò pé rárá o kò tí ì yá o nígbà tó bá yá máa sọ fún ọ o obìnrin yẹn náà lẹ́tọ̀ọ́ àti torí ẹ̀ sọ pé òun ò ṣe má ẹjọ́ ní ikú ọ ra ìtìgbẹ́ yẹn ni ó lè torí ẹ̀ sọ pé òun ò ṣe má.